hello everyone welcome to Toyeen Talks ẹ jẹ́ ká enjoy until I see you in my next video stay safe stay blessed i love you all bye. jíjà àwọn ẹlòmíì àwọn ìyàwó ilé mi wà tó yẹ pé wọ́n wà sad pé àwọn rèéwòra woman hair àwọn ògbẹ́gbẹ́ pé no àmàdágbà padà láì after tá a wá kórun àti máa di dídí ọlọ́wọ́ ìpàkọ́ ẹlẹ́dẹ̀ ṣùpọ̀ ọlọ́gẹ̀dẹ̀ ìkọjú sọ́kọ òrìṣàbùnmi we bring the look we be bringing it back on this program ẹ gbàgbé so ẹ má fọ <laughs> hope you all, you all you all have a splendid night ṣé night yín ṣó make sense ẹ bá wa share show yìí mo ti jáde lórí zimama block two náà gbogbo ẹ̀yin tẹ́ comment mo kí yín o to all of you that have been commenting since morning welcome on board and ìdí tí mo fi gbé makeup yìí wá fún program yìí ni pé arábìnrin ta fẹ́ ṣe show ẹ̀ tó bá fẹ́ bà tèèyàn jẹ́ tó fẹ́ gòdìpà nínú láìfẹ́ èèyàn òun náà máa ń múra bíi ẹni tó sinrin díẹ̀ so àwọn náà fẹ́ ṣe analysis lórí láìfẹ́ that is why tí mo fi múra wá báyìí sọ̀rọ̀ mi yẹn um, ẹ máa gba makeup mi bẹ́ẹ̀ ni so ẹ gbà mọ́ra ẹ má kó gbogbo ẹ̀ tẹ̀ ń bú mi mò ń rí yín o mò ń rí yín o ẹ̀yin tí tiktok ẹ̀yẹ máa yọjú kẹ́ máa sá wọlé padà. láàárọ̀ yìí we are doing analysis on what happened yesterday between blogger Bukky Jesse and overcooked turkey according to BJ wọ́n máa ń parábìnrin yẹn ní overcooked turkey and a lot of people máa ní z you are not in fracas You are not in fracas. Yes, I'm not in fracas. But tá bá rí àwọn tó bá fẹ́ ṣe or tó tún fẹ́ gba another dimension báyé èèyàn jẹ́ we gonna talk here page wa ta ṣí a ṣí fún selective pé ok àwọn kan wà ó they are our favourite tó bá ṣe nǹkan tí we should look away mo kí gbogbo ẹ̀yin warriors At non-warriors at my supporters at my lovers at everybody on this platform mo kí gbogbo yín i'm so sorry i won't be able to be mentioning name because mo fẹ́ start and i don't i don't want to be distracted now I àní to pé we are not in fracas Kalajule lajúlẹ̀ kí tàlùbọ̀ kò wò bí àwọn òṣìwájú ṣe lajúlẹ̀ nígbà media. Tele tele, lórí mídíà social media láti fi upload pictures láti fi keep good memory a lot of people ló ń lo Facebook ń gbà yẹn wọ́n ń lò láti fi keep friends to meet new people it gives them more connections but now Ọmọbùkọ́lá thank you for the gift but now social media is where ìwọ tó bá fẹ́ ṣàgbákò ayé if you want to meet bad people because a lot of good people have changed to bad people due to their bad experience from people they meet on media. Esabod is the originator of these shenanigans because she's evil. She have already achieved her aim. If you if you all don't know, if Esabod decide that she's not doing on social media, even Esabod Bakuleni, she already achieved, she already she she have already sow a seed, devil seed, that is germinating within we the, we Nigerians, especially with the Yorubas. You understand? Ó ti already gbin àwọn èso kan to tó jẹ́ pé àwọn ọmọ tiẹ̀ kò affect wọn but physically Kama is dealing with her own children but it's affecting people that are addicted to watch these shenanigans. Òun lè fi rí pé Franca bẹ̀rẹ̀ láti 2016 ẹ wo bí tó dé a lot of homes a lot of lives a lot of families ni kinní ti farapa you understand kò dẹ̀ sí bá ṣe lè sọ pé a fẹ́ máa stop we cannot stop it because a lot of people are addicted to violence before before fracas nobody is doing violence you upload your picture people will like it you will do birthday people will ce celebrate you kò sẹ́ni tó ní ìgboyà láti wá bà tèèyàn jẹ́ lórí social media a lot of people ló máa ń jà before kí social media tó wá but nobody eh, everybody máa ń tijú ni láti sọ pé ayé ò gbọdọ̀ bá wa gbọ́ but since Esabod sowed this stupid seed <sighs> since Esabod tó gbin èso burúkú yìí èso burúkú tó jẹ́ pé everybody ló ń kan lẹ́yìn làwọn èèyàn ti ní ìgboyà láti kàn máa destroy life without thinking that those people you are destroying have blood and water in their vein. látàyé ti dáyé aláyé tó dáyé lọkùnrin tí ń fẹ́ ìyàwó méjì lọ ti ń fẹ́ mẹ́ta káláyé tó dáyé lọkùnrin ti ń fobìnrin lẹ̀ lóbìnrin náà ti ń fọkùnrin sílẹ̀ káláyé tó dáyé ní a lot of things ti ń ṣẹlẹ̀ tó ti máa ń sọ pé ilé ẹni la ti ń jẹ èkútélé onídodo bọ̀ nígbà tí olórí burúkú Tókunbọ̀ Abọ́dẹrìn olòṣì ènìyàn alágbàkú ẹ̀dá tó bẹ̀rẹ̀ pé ká máa fi social media bá tèèyàn jẹ́ a lot of people believe pé this is the right channel to do it. you understand and nǹkan tó lè stop kínní ni pé if they bring Facebook down in Nigeria they bring TikTok down in Nigeria they bring Instagram down in Nigeria only the media houses like radio stations ẹ mọ̀ bá ṣe máa ń gbọ́ rédíò tẹ́lẹ̀tẹ́lẹ̀ only that one nìkan ni wọ́n lè fi stop kínní because àwọn ọ̀rọ̀ míì tó yẹ kó settle nínú ilé you won't bring it on social media and look at all this new new generation their mindset have been corrupt gbogbo wọn sì kò sí kẹ́ tó lè rí new generation tó ní good mind nsìn bóyá eighty three eighty nine percent tí wọ́n jẹ́ bad mind everybody is corrupt both home and abroad both home and abroad so mi ò fẹ́ kí àwọn èèyàn rí mi gẹ́gẹ́ bí torí pé Bukky Jesse jẹ́ sísítà mi àbí àǹtí nǹka TNT jẹ́ olólùfẹ́ mi everybody lolólùfẹ́ mi lórí social media yìí àníwá sọ pé torí pa ara àwọn olólùfẹ́ wa tá a bá rí nǹkan nǹkan tó kù díẹ̀ káàtó tán ń ṣe ká má kọ́ wọn tó ọ̀dà bí àwọn olórí burúkú ṣe ń fi Tòkunbọ̀ Abọ́dẹrìn tó ń worship ẹ̀ ẹ má wò pé torí pé BJ sísítà mi ni wọ́n mo ṣe fẹ́ wá fún arábìnrin tó ń pè lóva cook turkey yìí no arábìnrin tó ń pè lóva cook turkey yìí mi ì mọ̀ rí in fact i'm not her fans ṣùgbọ́n nígbà tí tó bá ń ṣe àwọn ṣú ẹ̀ tí gistlover máa ń sọ ń gbà yẹn tó máa ń gbé wá pé gistlover tó because mo rí wúmọ̀ yẹn pé inú ẹ̀ máa ń dùn tí gistlover bá ti gbé content láti bá yéèyàn jẹ wá inú ẹ̀ máa ń dùn that is her own aspect of blogging you understand that is her own aspect of blogging ibi tó ń martin blog ti tiẹ̀ nìyẹn she will come online she will be happy analysing people's life. Chọ́rọ̀ mi yé ìgbà táwa ń ṣe fraka ta díjú pa a sì máa ń sí conscion pẹ̀lú fracas wa but mo rí pé woman yẹn nǹkan tí mo fi tí mo fi mo fi mi fẹ́ sọ pé mo hate ẹ̀ torí ẹ̀dá lọ ń dá tí mo fi hate ìwà ọwọ́ woman yẹn nìyẹn woman yìí push mi nígbà tí ọ̀rọ̀ Mercy Aigbe tó cast lórí media pé ó ń fẹ́ adé cast Mercy kọ́ ló cast social eh, ọ̀rọ̀ ẹ̀ Gistlover Abanilayo jẹ́ iná ló cast ẹ̀ but tí Gistlover bá ṣe writing this woman tí wọ́n pè ní overcooked turkey yìí she will sit down with her open legs lor and some, sometimes she doesn't use makeup like this she will tie gele and wear her nonsense cloth will be saying na so i hear o na so we see am o oh. ofofo you know you are doing people's pain people's pain with òfófó ká Mercy Aigbe ló wá drag ìyálé ẹ̀ àbí Mercy Aigbe ló drag Adekas I won't talk because Mercy ló gbé live ẹ̀ wá sórí social media ìwọ ló fẹ́ káwọn èèyàn bá ẹ̀ dá sí so definitely ọlọ́gbọ́n àti òmùgọ̀ aṣíwèrè ènìyàn àti ẹni tó lọ́pọlọ ló máa gbẹnu sí i So either you receive it in negative way or you receive it in positive way. So I won't talk because you are the one that bring your issue. So you don't have the right to tell people not to talk about you because you are the one that bring your issue. But in the in this case of Mercy Aigbe, she's only promoting her business. She's a celebrity. She's a, she's, a, she's an actress. Mercy Aigbe is on social media before exposing Adeka that is her husband, Abi is her something. So we can't say because Mesa Igbe ti ń fẹ́ Adekas. Àní sọ pé torí pé Mesa Igbe ń fẹ́ Adekas. Mo kí everybody welcome on board. Gbogbo yín pátápátá ni mo kí. I'm so sorry. I won't be able to mention name. Which kind of style is this? Ẹ̀yin lẹ mọ̀. Ẹ máa wá. Ẹ rí irun kíkórí. Now, àní pé torí pé Mesa Igbe wá fẹ́ Adekas kó wá dẹni tí wọ́n ní rí mọ́ lórí social media. Torí ọ̀pọ̀lọpọ̀ yín sọ pé ẹ she shouldn't flaunt she's she's flaunt Musa Igbe is not to flaunt before Musa Igbe is on media before so if she want to do video and another one said I want to be part of your video there is nothing bad in that And torí pé ó ní ti tí obadi ò bá dì tí ìyáálé ò bá jẹ́ social media personality àbí social media something we can't say because she have a senior wife kó má ṣe ojú ẹ̀ ṣọ́rọ̀ mi yé yín nǹkan tó wá ń bí mi inú sí wúwà tó pè ní overcooked ni pé nígbà tí Mercy Aigbe show engagement òun àti Adikas this woman go deeper not one show two show three show four show five show six show tó ṣe fún Mercy Aigbe nígbà yẹn débi pé ó go deeper ó lọ gbé history ìyá tó bí Mercy Aigbe wá sórí social media yìí ẹnu ẹ̀ láti mọ̀ pé ìyá tó bí Mercy Aigbe fẹ́ ọkọ mẹ́ta gbogbo bí ìyá yẹn ṣe ṣe kékeré bóyá irọ́ ni o bóyá òótọ́ ni o gbogbo ẹ̀ ló kún orí péèjì ẹ̀ ó ń blọ́ọ̀gì ìyá oníyá ìyá arúgbó torí pé ò ń bú ọmọ ẹ̀ ó rí pé èébú tó ń bú ọmọ ẹ̀ ò dùn láì ṣe pé mẹ́sì iṣẹ́ ẹ̀ ó dẹ̀ wá kíní ẹ̀ ló wá bí mi nínú láti gbà yẹn ni mo ti mú obìnrin yẹn sínú ipe ìwọ mo fẹ́ wò bóyá láti gbà tó ti délé ayé ó ò yàgbẹ́ rí débi pé o fẹ́ ní òórùn dì èmi tí mo ń sọ̀rọ̀ yìí i'm not perfect ẹ̀yin tẹ̀dẹ̀ ń wò mí you are not perfect ṣọ́rọ̀ mi yé yín kò sẹ́ni tí ò ní ó dọ̀tí ẹ̀ kò sí bá ṣe lè máa lo perfume ọ̀tọ̀ọ̀tọ̀ ká máa stain kò sẹ́ni tí ò ní ó dọ̀tí ẹ̀ so far tó jẹ́ pé àfẹ́ káyé mọ̀ pé a ní ó dọ̀ la ṣe máa ń baff a máa wẹ̀ a dẹ̀ máa lo perf ká lè máa saint nice we want the people to to to perceive the saint in us not the odor so you now keep your own odor you are exposing people odor because you want to make money you want to make income on social media with people's pain well we gotta stop it for you here now bó ṣe wá jókòó tó jókòó tó pàtẹ́ tó analyse ọ̀rọ̀ Mercy Aigbe títí ẹ̀ náà ti wá dé we go sit down analyse am madam we go sit down analyse your shenanigans on this platform so you all should get your popcorn ready get your wine ready get your spices meat ready we we move ẹ jẹ́ àlọ́ sọ́dọ̀ bíjì. mo ń bọ̀. atún àlélè. gonna be coming out but mo kàn parọ́ fún yín ni I knew today after my TV, my, my church on the line. show you. I'm going to rest. I'm going to rest. Mo ti season ẹja lánàá tí ma fi Make up me dẹ̀ ti season catfish not tí ma fi ṣe catfish peppers. Catfish ọbẹ̀. But anyway, it's okay. It is, it is what it is. So this is my fish. Àti bó kí fíṣì lẹ́ ń sọ, ẹja gbé fíṣì kúrò. Ẹyin TikTok ẹ. Ẹja gbé fíṣì buy again. I decided to overlook it. Okay. But imagine you overlook. So I'm not going to overlook this one. Okay. Because she lied. She lied a lot. She lied all throughout her chat. She lied Mama a lot. play chat eh. Madam Adalum. Okay. So and chat tó sọ a mini. ni torí mò ń ṣépè fún olórí burúkú ṣọ̀pọ̀ṣe korova cook turkey alára bọ̀ọ̀lì yìí òun gángan ló kọ́kọ́ sọ pé òun máa gbé àwọn ọmọ yẹn lọ sọ́dọ̀ àìlàlà ẹ bá mi bèrè lọ́wọ́ ẹ pé bo ló fi etí sí ìgbà tó kọ́kọ́ ń ṣépè fún ọmọ tèmi tí mo sọ pé we don't have to curse these children ṣe lady yẹn nǹkan tí ò ṣe tó ṣe ṣe tó ṣe ṣiṣẹ́ nìyẹn do you know why because ó máa parọ́ a fẹ́ máa pity party i'm gonna be playing everything ṣé nǹkan tí mo sọ yẹn. irọ́ ló yọ eyín ẹ̀. tẹ bá ti rí sùúrà ẹ ẹ mọ̀ pé onírọ́ ni ẹ lọ́wọ́ àwọn tó máa ń parọ́ tó máa ń wà manipulative yẹn torí pé wọ́n fẹ́ sọ nǹkan tẹ fẹ́ gbọ́ wọ́n máa bí pé àwọn làwọn smart jù ẹ lọ wo eyín ẹ̀ tó yọ irọ́ ló yọ ẹ wo eyín ẹ̀ dáadáa na na lies lies upon lies na e comot her teeth mm, na lies. I'm gonna play everything here. We gonna analyze it here. Overcooked talking. Let me tell you. Okay. Mo gbọ́dọ̀ dárúkọ ọmọ mi. I will come for your daughter máa dárúkọ ọmọ ẹ. of course. because I never láyé mi mo dárúkọ ọmọ ẹ rí mm-hmm. mi ìdárúkọ ọmọ rí I will give you back to back tonight. Ṣolórí burúkú ni ẹ. Analyzer. Ibi tí máa ti bú ẹ lánàá you come and tell me. Okay. But I want to make this chat a very very calm chat. Okay. Ṣẹ́gbọ́n thank you so much. Ẹ jẹ́ kí n jókòó dáadáa. Ẹ jókòó dáadáa, èmi gan ti set. Ẹ ṣáà máa worun mi. Ń mi. Orí mi ló dàbí orí ọmọ Ibo yìí. Yeah. hey. Um, please, um, sis, tẹ́ bá ń let me get, let me get a, a video. Let me get a video. I don't want to talk out of context. You all know me that um. I believe that woman. Ká ló mọ̀ the BJ máa go deeper by me? She would never have that show she had yesterday. Tí woman yẹn bá mọ̀ pé BJ wọ́n máa go deeper kò ní lọ síbi tó lọ lánàá yẹn She will never go but be, be, because you believe BJ will keep quiet for you because she always do abi you believe that she will keep quiet for you because you always did she always did to keep quiet you and you believe you are the only one that have monopoly wèrè ah wèrè pọ̀ lẹ́ẹ̀ téèyàn bá kàn wo ibi tó ti ń bọ̀ tó tún wá wo ibi tó ń lọ tó wo bóyá fi lé àtàwọn ọmọ ló jẹ́ káwọn èèyàn máa háìdí wèrè mo ṣe máa ń wọ ọ̀pọ̀lọpọ̀ yín tẹ máa ń rò bí ẹni social media ibi tí wèrè ti yín parí sí tẹlómìn ti bẹ̀rẹ̀ but ìgbà míì báyìí tá a ro ilé ta ti jáde tá ro ìyá tá ro ti bàbá tá ro tọkọ tá ro tọmọ à á kíìpù wèrè yẹn díẹ̀ kọ́ máa sọ pé ti di dìgbòlugi ṣọ́rọ̀ mi yé yín. Normally, I don't play people's video, but I'm going to play her video because I want to give you to her. I want to reply her back to back. Oh, my, let's get back to back. Seriously. Thank you so I'm gonna be playing a video. à ń gbọ́ ẹ hmm. ṣí ẹ ṣó yìí ẹ̀yin ti tiktok ẹ bá wa double tap ẹ bá wa máa like ẹ̀yin ti facebook ẹ̀yin náà ẹ like ẹ bá wa ṣí thank you sis god uh-huh. bless you aunty me um, um, okay is this the chat okay okay how to send chat and sing okay. I said it is the audacity for her. She has the audacity. If tí gbogbo yín bá ti hmm. I don't make kì tag èèyàn. Am I communicating? And she tag you. I don't tag people. Because she's an attention yeah? seeker. But she had the guts. To tag your page. Ṣé pé tó bá tag BJ? Wọ́n mọ̀ pé orúkọ tó ń jáwó lọ́wọ́lọ́wọ́ nìyẹn. Mm-hmm, wọ́n mọ̀ mm-hmm. pé orúkọ tó bá ṣàfẹ́ tó bá ṣàfẹ́ pull crowd ìwọ fi BJ sí. of course. honestly tó bá rẹ̀ tó ń wù ẹ́ tẹ́lẹ̀ ìwọ fi bí BJ they will pull that crowd. Yeah, she course. wanted that crowd. she wanted and my name gave it to her. she was crying profusely Seriously. on her chat tonight. seriously am I communicating? but that is not the bone of contention. that boy should stop making. Edo yeah. that boy should stop making. okay yeah. So this is a chat. Thank today. you for acknowledging yeah? my makeup. Yeah. Thank you. Me she makeup o. Eléyìí ni mo she àti eléyìí o. Mi ṣe makeup. Okay, like lashes. We are waiting for her to start. Mi katike. I no poo powder. Now only this one and this one eyelashes. Stephanie. Nante. Mm. Ó ṣe chat for? mi, ó tag mi, ó parọ́ oríṣiríṣi. Mm. Mm. Ma lọ ma sọ won ti ma lọ. Please, don't get involved. ẹ jẹ́ bó ló sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ inú ráyè gbogbo sẹ̀rẹ̀rẹ̀ please. ìbò ló ti bẹ̀rẹ̀ sí ní ẹ̀yin tẹ́ wo. oyeyaya bíjè Ah, she fídíò gidi lọ́sẹ̀ ní sinmi ṣá. six. Yes, I'm doing video. Yeah, if it's cold, stay inside. I'm, I don't want distraction. Peter, mm. close the door. We just want to go camping. No, no, no, it's cold outside. Close the door. And today morning, sis, say the sending. Okay. Bajini, bajini. Don't okay. Ó ti bẹ̀rẹ̀. I will say everything today. Okay. Ẹ máa gbọ́ ó ti bẹ̀rẹ̀. Especially you, Bukidese. Okay. okay. ọ̀rọ̀ tó ṣe sí tó fi ń dárúkọ mi tó jẹ́ pé tó bá ti fẹ́ tó bá jẹun nílẹ̀ tó fẹ́ nuwọ́ ah. wàá wo gbogbo èèyàn lórí social media Kúdí yìí ni ìwọ náà ló sọ mí ní overcook turkey kò sí orúkọ tó ò tí ì pè mí tán láti two thousand and sixteen Wúkì Jesse now guys yo. now ẹ jẹ́ kí sáré kọ́ mi síbẹ̀ yẹn. why. I want to welcome everyone to this to, to this Sunday chat. This is a lady, um, she's a pretentious, the bank boy tó ń pretentious bastard. Oh my ló Oh jẹ́ bẹ́ẹ̀. Ó ń Anybody that knows me very well, I don't do hanky panky. Of course. I'm a very straightforward person. Me mm-hmm. like it come ká máa ṣàbòsí. Mm-hmm. Tẹ́ wá olórí alábòsí. Girl, Of course. I, Am I communicating? Now, osope every I want you to know today you are nothing to me honestly you are nothing to me I have no reason to mention your name My dad will tọ́rọ̀ Talk about coin. am I communicating so get that into your dumb skull Talk about it getting. get it into your brainless skull ipe orúkọ ò ṣe nǹkan kan me. mi sórí pé I don't tag people láì tag anybody my command èrò my command because I make sense kí n ṣe má chat I make I make people laugh but you tagged me because you wanted that crowd but I give it to you so also pay anything tí bá ti lọ sí láti lọ máa dárúkọ dárúkọ ẹ for what so everyone. let's listen Mm. Oh, very welcome. I guess a lot of you, you've had enough about me at, for, on Buki Jesse's platform. I know some of you have sent messages to me. You are worried about me. That kí ni mo rà nígbà ọmọ yìí ná? Káàrin fi ṣe fọ́tò ìlọ́wọ́ gẹ́ẹ̀lì sí mi. Kò sí. Excuse me, Kudi. They said age is just a number. But let me tell you today. Ta ló rin ẹ̀fín? Ìwọ ìgbà àkólẹ̀ ìwọ olóhùn. Ẹ dúró náà. Èmi rin ẹ̀fín. Ṣé mo ti ẹ̀rí ẹni? Mi tẹ̀ mọ̀ bí yóò exist to God who made me. Of course, that overcooked turkey woman, BJ is not your mate, e no ramification. You just years and BJ is 49. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹni tó bá ń jà tó bá fẹ́ jàjà age mate ẹ̀ go to mortuary you will see your age mate àwọn tó jù ẹ lọ àwọn tí wọn tú ẹ àwọn tó máa nà ẹ pa tó lówó jù yá ẹ lọ tó máa ra bàtà ẹsẹ dẹdẹ mọṣúárì go and go and go and go and fight age mate with them not on this social media and besides if you are looking for your mate go and create your own social media to just see you, the founder of this social media kì í ṣe gbẹ I don't know what's wrong with some Nigerians. You just come on social media that you you you be fighting for age. Go to mortuary. You will see a lot of, of your age age group there that they are lying down there previously. You go there. If you are looking for your age mate, tó bá débẹ̀ wà láwọn tó ju ẹ lọ, tó náwó ju ìyá pa, tó oh. gbogbo nǹkan lọ ní ju ìyá ẹ lie down síbẹ̀. Go there and go and claim your age mate. Not on this social media that you be talking with your with your one lost teeth. One lost teeth. The, èyí tó yẹ kó fi wá agbára lọ́wọ́ ẹ̀yìn ẹ̀kan tó sọnù you are coming here looking for your age mate gbogbo nǹkan níbi jẹ́ fìnà ẹ pa ṣé ti skin ni ṣé ti skin ni tó bá ní kó máa choose by làákàyè pé open your skin na your skin have gone he have leave you in the world and gone it's gone gone and gones claiming BJ is uh, is not your mate gan it sounds like a childish childish behaviour cook turkey it sound like a childish, childish behaviour má jẹ́ ìṣe ìbò sọ àwọn ilé ìbò òfò. olè mi ń rí ẹfín you can imagine the insult. seriously who she be. you can imagine the insult o ṣe fifteen last year. ah o gbọdún kan ah, lọ́wọ́ mi. Eh. you must be. you are fifty and BJ is forty-nine. madam you must be kidding. kí èèyàn fifty years ò wá ń bá ẹni tó wà ní forty nine in fact your skin look like seventy years old woman because BJ it doesn't show that she's forty nine with her skin you are winkle. in fact you are Suzuki madam so ọ̀rọ̀ yẹn kò tọ́ sí ẹlẹ́nu BJ gan ló yẹ kó máa sọ pé in all ramifications you guys are not made because gbogbo nǹkan náà fi lọ yẹn pa. high on cheap drugs fún po make statement pé mo rí ẹ she's on colos ta ni ẹ tàn lè rí ẹ fín she's on colos ìwọ gbà kólẹ tó bá mind business ẹ ṣọ máa rí ẹ fín let's continue. kọkàn kò sí nǹkan kan àjọdókòrin pọ̀ ni màdé fún yín màá mú yín láti genesis and i want to Tell her today, Bukky, you need to move on. Ah, ah. O need that you move on with your life. Wòmí, Ọlọ́run ti gbàgbọ́ nínú ayé tèmi. Okay. Ọlọ́run ti shemi dada. dáadáa. Ọ̀rọ̀ mi tọ́pẹ́, ó ju Now, woman yìí ní move on pẹ̀lú ẹ máa wo manipulative o, woman yo. o, Kim. BJ come move on pẹ̀lú live wọn ipò ọlọ́run ti gbògo nínú ayé ìwọ tọ́lọ̀ ń gbògo nínú ayé ẹ̀ tó dẹ̀tẹ̀ bá ti ògo ológo tó ló fẹ́ bàjẹ́ tí ògo tọ́lọ̀ ń gbà gbà nínú ayé ẹ̀ tó bá dùn mọ́ ẹ tó ráyọ̀ nínú ògo nínú ayé ẹ̀ ó ní máa tójú kíkí tẹlómi ìbàjẹ́ láti ọwọ́ ẹ̀. You are the one to move on and stop prognosing into people's affairs. Madam, you are the one to move on with your life. ẹni tó bá mọ̀ pọ́ lọ́ọ́ ń gbà fóun inú òun dùn onírójú ráyè sọ pé ó fẹ́ bà tèèyàn jẹ́ because ẹni tó bá nírú aṣọ òun faṣọ ya ẹ gbọ́ mi ẹni tó bá nírú aṣọ kò ní faṣọ ya ìwọ tó yẹ pé nǹkan tọ́lọ́run bá ṣe fún ó dùn mọ́ inú ó ní ìbànújẹ́ lórí ẹ̀ you will not put mouth you will not make sure that someone else ti tiẹ̀ bàjẹ́ lọ́wọ́ ẹ̀ you are the one coming for people you say big joe should move out move on as if pé o kó jọ pa yín pọ̀ ẹ mọ̀ tẹ́ ẹ̀ méjèèjì bá jọ ń jà tí obìnrin méjèèjì bá jọ ń jà sọkùnrin kan ń sìn bóyá bíjì àti ẹ̀jọ́ ń jà sọ́kùnrin kan wá já mọ́ òun lọ́wọ́ ló lẹ́tọ̀ọ́ láti sọ irú slang yẹn pé bíjì move on like Chioma Chioma ló lẹ́tọ̀ọ́ láti sọ irú statement yẹn fún eh, Sophia Muhammadu àbí kí ni gẹ́ yẹn ń jẹ Chioma not you madam not you kí lẹjọ ń fà papọ̀ ó kò jọ payín pọ̀ àbí bíjì ń dó bàbá àbí ni wọ́n ti ẹ̀ pé bàbá yẹn lánàá mi ò believe pé jíjò jẹṣẹ bàbá yẹn rí táàbà sọ pé bóyá torí kò já mọ́ wọn lọ́wọ́ lọ́ ń jealous ẹ̀ who you be what do you want they want to jealous in your body tí gbogbo tẹ́ ń ti tán at fifty tẹ̀sẹ̀ wọn afárúgbó ara máa ta ṣe bàbí à ń là lórí social media àwa ọmọ kéékèèké ìgbọ́n ló yẹ ká desperate lórí social media yìí ká máa wò pé òkè o àánú ọ̀fẹ́ mi kí lẹ́yìn àárọ̀ yìí ṣe ten fi fifty years tẹ́ fi ń ráre lórí social media I want to ask you. What what do you use your twenties, your thirties, stroke forties? Kí lẹ fi ṣe nílùú òyìnbó? Kí lẹ fi twenties, thirties, stroke forties in? Kí lẹ fi ṣe nílùú òyìnbó? Tó jẹ́ pé at fifty years lẹ̀ṣẹ̀ wá ń gbégbá nǹkan tẹ́ achieve láti young age yín. Tẹ̀ṣẹ̀ wá ń gbégbá ńgbà tẹ́ ti ń súnmọ́ sáré. Because once you are fifty, the rest is grace. The rest is grace. Wọ́n ń jà sí pé kán move on. You are the one sitting on people's life. You should move on with your life a lot of your story ó tó láti create content for you alone your story alone is is to to create content alone every day because tẹ́ bá ní kó máa ṣe analysis ìrìn àjò ẹ títí tẹ́ fi wọ fifty yẹn ẹ lè sọ́tàn tí sukabegi máa fi kó gbá it's okay use your life to use your life predicament use your life history to create content let people learn from your mistakes so that àwọn èèyàn ní jí sọ́fìn but no you choose to be using people's life to make money ẹ̀dẹ̀ ló mọ́ yín lọ́wọ́ ọkọ̀ gbogbo yín ò ní balẹ̀. that? who is ó ti lọ fà gan. but you are not ready to move on. Hmm. because no concern. ẹni. this particular girl called Bukky Jesse you all saw what she did to me yesterday on her platform wa láì tẹ́lá ìsúnmọ́ bí láyé àṣẹ èmi ò tiẹ̀ mọ̀ pé mo ó ti èmi kọ́ ló ti ń ṣe ìjọ now let me quickly come in here she said i made mention of her in my on my platform yesterday no mo on dúró kó ó ní àjọjókó mo fẹ́ jẹ́ kó dá òkè níta àjọjókó yẹn kí wá kí wá ṣàlàyé ibẹ̀ yẹn bọ̀tẹ́lẹ̀ ti sáré sẹ́lẹ̀ tó sọ yìí platform lánàá you all can bear me witness Did I insult her? No, ẹ̀yin tẹ́ ẹ wò mí Did I insult this nitwit? Àǹtí Bíkí. Ṣé mo insult ẹ? Irọ́ ló ń pa. Àǹtẹ̀ bá insult ẹ, who she be? Madam, tí BJ bá insult ẹ, ta ni insult? Who are you? Who are you tán insult? You always come on social media, you insult people's affairs, you insult people's marriage, you prognose with your op with, with your lost teeth. Lost teeth tó ń wá tó ti found who are you that they cannot insult ṣé o insult Wasiu bí báyìí ni you insult Wasiu you insult a lot of people even that doctor telegram àbí kí ló ti ń jẹ́ lórí social media you insult her marriage because because you are the only one that have perfect marriage so you will be poking nothing to people's affairs so who are you turn to insult who you be dem go insult you dem go insult you tire We go insult you here, insult you time. If you don't respect your age, you don't respect yourself. Because you're a desperate woman be looking for money. We go insult you. I did not. Even though if you did. Ìgbà tó ń bú Mercy tó Mercy is mercilessly. Imagine. And this is not about Mercy alone. O Imagine she... calling Mercy Aigbe merciless. Ṣó ti pa ilẹ̀kùn rìn You are destroying her name because she's a public figure. You don't think about her pains. Ṣé Mẹ́sà Igbe ò deserve happiness ni? We all see it on social media You talk with fẹ́ fẹ́ lọ́ọ̀ṣẹ̀ lójú tó fẹ́ fi ẹ̀ṣẹ̀ ojú pa tó lọ brain surgery fún gbà We all see it on this media. She kò deserve happiness ni? And what is her own business with Mẹ́sà Igbe? If the first wife of Adekas is your friend, you can connect Adeka's wife to your husband kọjọ máa fẹ́ yín méjèèjì papọ̀ since you want to you want to treat me, eh, Mesa Igbe fuck up wàá dẹ̀ fun fún ọkọ Yes, there is nothing bad in that That's should show that you are a true friend you marry her for your husband kẹfì gba gbogbo ẹ lójú àbí mo paro. you marry Adeka's wife for your husband ìyẹn to two world bring. bá fẹ́ jà fún ọ̀rẹ́ ẹ pé wọ́n gbọ́kọ ẹ fun fún ọkọ fẹ́ fún ọkọ ẹ ìyẹn gan ló máa fi dojú ti adekas ipa adekas ni ò mọ iye ọkọ ẹ máa mọ iye àbí nǹkan tó ṣàdá ṣe fẹ́ níyàn if you are true friend you are enjoying your husband marry her for your husband why are you saying mercy is mercilessly ó pàtẹ ìdọ́dọ̀ ọkọ ẹ ni ṣó pàtẹ ìdọ́dọ̀ ọkọ ẹ. fífolúkẹ́ Dáramọ́lá kò sí àwọn celebrity tí ò tí come kó máa ṣe wọ́n yamayama. tí ẹ dẹ̀ wà lábẹ́. seriously only thing I said yesterday ni pé Kudi mi ìdẹ̀fẹ́ bú ẹ Show da pẹ̀lú bó ṣe insult àwọn people yìí ṣé ọkọ àkọ́kọ́ ẹ ọkọ àárò ẹ ló fẹ́ àbíkọ yẹn ṣé gbogbo yín rántí did I insult her but just because egungun yẹn ń gùn ayé ẹ máa bàjẹ́ láàárọ̀ yìí ó dàbí òwojú egungun yẹn ń kún i did not mention her name ó sọ pé láìfẹ́ ti lọ ju báyìí lọ olórí burúkú ẹ̀ thank God for social media payments. òkú Mohbad ni. tí o bá ń ṣe Facebook tó ń sanwó ṣe bóun ló ṣe ń sunkún lé ní pé bàbá Mohbad ó súnmọ́ mi because o ò rí Mohbad fi cash out mọ́ gbogbo ilé fún Mohbad cash out ṣe bó ní this particular man one one thousand ló fọ́ sínú àkáǹtì every month láti support Mohbad ìwọ àti bọ̀bọ̀ tó wà. mi ò sọ fún yín òkú Mohbad ni wúmọ̀ ẹ fi cash out àmọ́rí tẹ́lẹ̀ ó máa ń gbé manikiu bèbí oníke jíjẹ́ ṣe bèbí oní gold bèbí oníke báyìí ní rọ́bà agbẹ̀yẹn sẹ́yìn ẹ máa gbọ́ yọyín signature yọyín signature ó máa lọ rán téru mi ò rí rẹ̀ aráàlú òyìnbó tó rán téru téru àbáṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ tó ẹ̀ pọ̀ wọ́n lè gbégbá ẹ̀ kí ló ń pè gbégbá ẹ̀gbẹ́ iná àwọn aṣọ tó fi máa ṣe underline tẹ́ bá fẹ́ rán àwọn sàtíńjà káàdì àwọn akọ kìíní sí yọyín signature yọyín signature mo kọ àwọn olóhùn aṣọ eléyìí lọ́wọ́ eléyìí àwọn olóhùn aṣọ eléyìí kí yọyín signature yọyín sí nígbà tó di pé Mohbad kú báyìí tó gbé eyín wọn burúkú tó ti sọnù yẹn tó gbé sí báyìí ládẹ̀ẹ́rin tó bẹ̀rẹ̀ sí ní ṣe kíni lọ́hùn wọ Gucci skẹ́ẹ̀tì ìsọnù kìtẹ́sọ̀rọ̀ jìnnà Gucci o China Gucci lọ́wọ́ njọ́ tó tún wá ra bàtà kan tó kọ fẹ́ndì sábẹ́ báàgì yẹn twenty two thousand nígbà tí láyọ̀ máa padà gbé jáde twenty two thousand lọ́ta báàgì yẹn lọ́gbẹ̀ ẹ̀ náà báyìí lọ́kọ rí ẹ̀ ẹ̀ mọ̀ pójú wọn ò rọ́ lárí so ìjọ́ tí mo ti rí wọn ẹ̀ mo sọ pé kí ni woman ìfọjú àárọ̀ ẹ̀ ṣe nílùú òyìnbó tẹ wá wà desperate tẹ́ ẹ̀ fòkú ọmọ ọlọ́mọ gbowó because you are so too desperate madam you are too desperate it shows all over you over desperate e dey worry you níjọ́ tí Yomi Fabiyi grant interview lọ́dọ̀ BJ Bye. bó ṣe ń tọ̀ tantos nìyẹn this woman go and check her body language during the time to ń rọrí mọ́rọ̀ justice of Mohbad tó ń gbowó ń gbà yẹn BJ bá ti ń sọ̀rọ̀ bàbá Mohbad tó bá rí pé àwọn èrò pọ̀ BJ ìgbà ẹ̀ ló máa pe bàbá Mohbad let me call bàbá Mohbad kẹ́lẹ́ bá wọn kó súnmọ́ bàbá Mohbad let me call Let Sherry facebook hood facebook hood speaker ó le ju nollywood lọ ó le ju nollywood lọ kàláyé gba àwọn àwọn glutons yìí àwọn náà máa lọ register ẹ pé kọ́ wà london association ṣe mọ̀ báwọn nollywood ṣe jẹ́ nollywood tanpan tanpan yẹn àwọn náà máa ti wórúkọ kan fún speaker wọn àti pé kò tó lè ṣe speaker kò máa gba fọ́ọ̀mù tí ó bá jẹ́ pé distant ipe gbogbo wa àjọ sí ká ní gbogbo àjọ ń gbé nàìjíríà ni gbogbo wa yìí wọ́n á ti lọ register ẹ̀ irú ẹ sábọ̀dù yẹn àti irú àwọn gluton yìí wọ́n á ti máa ṣe káàdì kódà ẹ máa ṣe mítìn kẹ́ tó ṣe ṣó ẹ máa toríṣiríṣi ẹ gba fọ́ọ̀mù ẹ àwọn gluton people yìí nonsense and ingredient. labẹ́ ìka yẹn àti publicist ẹjọ́ pin ní náà mo wá dá gbogbo yẹn dúró òun ló ń dún ẹ àti ìdébẹ̀. imagine ó ń gba owó lórí òkú ọmọ ọlọ́mọ lórí òkú ọmọ ọlọ́mọ ah yọyín tẹ bá bọ́nú iléeṣẹ́ ìlọ́kì ọmọlọ́mọ kú ẹ̀yin gbowó lórí ẹ̀ àwáwí tán ọlọ́ra mọ́tò sọnù wọ́n ṣe plate number sí wọ́n bẹ̀rẹ̀ sí ní fún láti ọ̀tọ̀ ti ra mọ́tò yẹn báyìí tó ti gbé plate number yọyún signature sí báyìí ṣe ló máa ń fò kiri bí kọ́ṣà máa jó níwájú mọ́tò yẹn adẹ̀sìmọ̀ pé alájòótà ni wọ́n alájòótà ni wọ́n kò nígbà tó bá sọ fún wa but ìjọ tó wá ń jó gan wàá bá lù mu ìjọ tó ń jó kò bá lù mọ́ mi ò mọ bó ṣe ń rí wọn jó nínú orin yẹn báwo ló ṣe ń jóná thank you mi mọ bó ṣe ń rí ijó yẹn jó nínú orin yẹn orin tó pé alájọta because gbogbo alájọta láyé kò ń tọ́ lára ọmọ ọba kó mọ̀ kú dànsákì ijó ti tiwọn àfi bí ẹdìẹ tí wọn ẹ ti rí ti lùlù fẹ́ dìé rí tí ẹ fẹ́ ẹdìẹ wọn á ní kó jó ọ̀tọ̀ ní ijó tẹ́dìẹ máa jó ọ̀tọ̀ ní ìlú tó máa ẹ lọ́wọ́ jó wùmọ̀ ìkọ̀yàtọ̀ sí ju ẹdìẹ tí ń bá parọ́ ẹ lọ́rọ̀ ẹdìẹ lọ́jà ẹ lùlù fún kẹwàá bó ṣe máa jó fún yín. ẹ jẹ́ ká ì máa lọ now ẹ jẹ́ ká máa gbọ́ lọ. àwọn àgbẹ̀ wa ó máa ń bọ́dà àwọn èèyàn pé ah, kí ni mo rà ń gbàgẹ́ yìí táàrin fín tó bá fẹ́ gbé bíìnì nínú ilé ẹ̀ gbàsà alákúdí ló máa dà sí. tó bá jẹun tó tó yàgbẹ́ tó fẹ́ nùdí tó fẹ́ sanwó nu alákúdí ni. ní kẹrẹ tí orúkọ yín ni ẹ̀yin tó orúkọ yín ò dọ̀là fún yín tó yẹ pé òkú fi ra mọ́tò òkú Mohbad lè fi gbé fúláwà níjọ́ valentine àtẹ̀gbórúkọ gidi agbórúkọ gidi sorúkọ yín jáwó ni tá a mọ̀ yín lálágùn àwọn ló dá sọ̀rọ̀ yín mọ̀ wọn ò dá yín mọ̀ òkú Mohbad gan wọn ò dá yín mọ̀ fagídíjayé lè fi gbà àwa la fẹ́ wà ń bẹ̀ àwa ni àwa la wà ń bẹ̀ ẹ̀mdà ẹ̀rí àwa yìí náà ni o àmọ́ bàbá Mohbad àmọ́ spending àmọ́ ṣíkú ṣèkà àmọ́ ṣíkú ǹdì okùn bá ti ṣàtìrà mọ́tò fún yín ẹni jogún dàbí ẹni tó gún gbè. ní nǹkan tó wà láàárín èmi àti ẹ máa já yín sí lẹ́yìn. tí bá wá ń parọ́ búkì. gbogbo nǹkan tó ní láyé yìí ni kò fi jáde kò fi búra now ẹ wo manipulative irọ́ tí woman yẹn pa ń bẹ̀ yẹn òun ò búra fúnra ẹ pé tóun bá parọ́ o at least èmi tí mo fẹ́ sọ̀rọ̀ ó yẹ kí ni tí n bá parọ́ nǹkan tí n bá ń wá kì í má rí èwo ni pé tó bá wá parọ́ kí ẹlòmíì kó wá búra which kind talk be that one madam you think we are daft you are full here which kind talk be that one tí n bá wá parọ́ gbogbo nǹkan tó ní láyè kò fi búra who the hell are you to even challenge Wiki JJ to come and swear for the nonsense and ingredients you are spitting in your lost teeth mouth. Imagine. Mumbo, ewúrẹ́ kan béèrè foolish question lọ́wọ́ mi so ewúrẹ́ belong sínú ìbùjẹ ẹran so mo fẹ́ dá padà síbẹ̀. Ewúrẹ́ tó ń bi mí ní foolish question lórí TikTok mo ti dá padà sí ìbùjẹ ẹran kó lọ jẹ eh, koríko àti àwọn igi tó máa ń gé lóko yẹn mo ti dá síbẹ̀. kò fi búra ṣẹgbọn géèmù tó lè hmm. wẹ yẹn tí n bá wá ń parọ́ láyé yìí kò ṣeé ṣépè fúnra yìí imagine ṣe ti eh, kọ́kọ́ gẹẹtì géèmù ẹ bẹyẹn tí n bá wá ń parọ́ láyé kébì bọ kàkì wá búra unfortunately tó bá ń wo show mi mo máa ti ń tẹnumọ́ pé wọn ti ní ìmá ìmá ṣépè mọ́ but èyí tó bá wọ ọtí èpè ni ìmá gbé ṣépè ìwọ ṣé gbogbo yín gẹẹtì géèmù tó pè gbogbo nǹkan tó bá ní láyé wá fi búra ìwọ ò ṣe búra pé tó bá parọ́. mo bá sọ fún yìí tẹ̀ ń people you have to be intelligent to watch them. ẹ wo nǹkan tó sọ bẹ́ẹ̀ tí n bá parọ́ gbogbo nǹkan tí n bá tó bá wá láyé wá fi búra ìwọ ò ṣe wá fi ìwọ ò ṣe búra pé òun parọ́ àbò parọ́. ẹ jẹ́ ká máa gbẹ lọ. ẹ bá dá lóhùn. ni o competition dẹ̀ ni Bukky. <laughs> competition for who by who. yọyín. Competition, who are you compete with? You are the one compete with Bukky Jesse. Yoyin, you are the one compete with BJ. And it obviously, prooflessly, everybody lori, Because your body language, láti ìgbà BJ, tí wọ́n ti take lead role lori justice of Mohbad. Justice of Mohbad. Ìgbà yẹn ló ti ń ru ẹnu that is why you go to Nigeria you go and take baba Mohbad di wàmọ́ wàmọ́ tẹ́ ẹ jókòó sẹ́gbẹ̀ẹ́ bí bàtẹ́ bá fẹ́ ṣe ẹ fẹ́ lọ dáná mi ò ríru eléyìí rí ẹ tún àwọ̀ damask ìyẹn wá pán gángangá ẹ ti fi starch bá yí ẹ̀jẹ̀ BJ is not doing company.